adá ọpẹ́ fún ọlọ́run ọba ọba aláàánú lórí ẹ̀dá ọba olóore ọba alágbára ọba tó ṣe wípé ìkápá fámà àti ilẹ̀ ọwọ́ rẹ̀ ló wà kódà kìí pé sọ́mà àti ilẹ̀ nìkan pẹ̀lú gbogbo tó ń bẹ nínú àwọn méjèèjì ọlọ́ni ló ní ìkápá àlámọ̀rí gbogbo tó ń bẹ nínú sánmà sílẹ̀ ọba yìí náà ni ọba tí a dọ́pẹ́ fún látàrí àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ àti oore ọlọ́kanòjọ̀kan tó ń ṣe lé lórí bákan a wá ṣe àsàlátù fún ànábì Muhammad صلى الله عليه وسلم. ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run tó bá bá nẹ́bì kí ìkẹ́ náà fún ọmọ pín sórí ànẹ́bì o kó máa bá àwọn ará ilé rẹ̀ àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n rin ìlànà tánàbí fílẹ̀ ti di ọjọ́ gbé di alkiyama. عباد الله إن شاء الله الرحمن عادت وجنه كتاب رياض الصالحين báàbá gbàgbé báàbù tí a ṣe gbẹ̀yìn chapter kini chapter 77 chapter 77 wọn a ṣe last báàbù al-ghadab إذا انتهكت حرمات الشارع والانتصار بدين الله تعالى ojúmọ́ tó dára lẹ́kọ̀ọ́ ń pa kéèyàn bínú kó faraya kó ṣe kí ni kó bínú kó faraya nígbà tó bá rí wípé àwọn èèyàn fẹ́ máa rẹ̀ ìsìn ọlọ́run wọ́n fẹ́ máa fa gba ọlọ́run wọ́n fẹ́ máa fàáyà wọ́n fẹ́ máa fi kéèyàn wá gbarata fún ẹ̀sìn ọlọ́run ó ní báàbù 77 tí a ti dá lẹ́kọ̀ọ́ gbẹ̀yìn pẹ̀lú ògbọ́ ọlọ́run lé ní báàbù tí a máa lọ òun náà lè tó ti tẹ̀tẹ̀lé pàpẹ̀ ní chapter 78 báàbù eléyìí ó ní بعض عمر ولاة الأمور بالرفق برعاياهم ونصيحتهم والشفقة عليهم والنهي عن غشهم والتشديد عليهم وإهمال مصالحهم والغفلة عنهم بابه إجمالا ني complete fọ́ọ̀mù ẹ̀ ó nìyẹn ṣùgbọ́n tàbá rí nínú àwọn tíra ìyádùkọ̀ ní ìmí wọ́n lè gé kúrú sí báàbù amòrìwò láti omóòrò bí rìkì bí rọ̀háyà wọ́n lè dàdúró ونصيحتهم والشفقة عليهم والنعي عن غشهم والتشديد عليهم وإهمال مصالح والغفلة عنهم ẹ̀kọ́ wo ní báàbù yìí ló fẹ́ kọ́ wa báàbù àwọn wùláàtù umur àwọn olórí kàn pé ibi tá dé náà ni ó bá fẹ́ bá sọ lórí kí ni wòlátòl umur àwọn olórí àti ká sọ pé àwọn al'umara wàl'ùká àwọn tó ṣe wípé àwọn ni ọlọ́run kó àkóso àwùjọ àwọn èèyàn tó kò lé wọn lọ́wọ́ báàbù yìí dáwà lẹ́kọ̀ọ́ nípa wọn kí ló bẹ́ sọ fún wọn nípa wọn ó fẹ́ ní ká mọ̀ kí ni àwọn mọ̀sùlùyàtì ti wọn àwọn nǹkan tó jẹ́ ojúṣe ti àwọn olórí àti ẹrù ńlá tó ń bẹ lórí wọn nípa àwọn kí ni nípa àwọn tá a kó sí wọn lábẹ́ nípa àwọn tó ń bẹ lábẹ́ wọn àwọn èrò ẹ̀yìn wọn tí wọ́n ń ṣe alákòóso lólórí báàbù yìí fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ẹrù àjàgà tó ń bẹ lọ́rùn àwọn olórí ọ̀nàpẹ̀ ní báàbù amrin wulati al-umur ojúpọ̀ àtọ́ fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìṣe ní lákì ìgbaniníyànjú ṣe lọ́rọ̀ yẹn lórí àwọn olórí àwọn tí wọ́n jẹ́ èrò ẹ̀yìn wọn àrọ̀yáà jámù kí ni rọ́àyà àwọn èrò ẹ̀yìn bábù yìí ń kọ pé a ní ọ̀rọ̀ yẹn ni lórí àwọn olórí kí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá àwọn èrò ẹ̀yìn wọn kí wọ́n fi bá wọn lò wọ̀nà sí àfihìn àti ìmọ̀ fọ́wọn fọ́nà níbi tí dáadáa ń bẹ fún wọn wọ̀ ma fi bá àwọn èrò yìí ma fi bá wọn lò bákanáà wàdínà yìí àrùbì ṣíyìn àti ń ta ṣẹlẹ̀wọ̀ fún àwọn olórí tí wọ́n máa jàmbá àwọn èrò ẹ̀yìn wọn wà tẹ̀ṣìdí ìdà yìí bákanáà kọ́ máa fi ilé kókó akọ̀ fún wọn kan fi bá wọn lò wọ ìmáàlù masọ̀lì yìí àwọn àǹfààní wọn kan láre akọ̀ fún wọn lórí kan ṣe kí ni wọ́n rá àǹfààní àwọn èrò ẹ̀yìn tí wọ́n rà láre wal ghaflatu anhum bákan náà iṣẹ́ àìmọ̀kan nípa ojúṣe wọn lórí àwọn ẹni wọ̀nyí lórí àwọn dáadáa tó yẹ kó jẹ́ tiwọn ibádàlá ẹ̀rí pé báàbù gan ó Ìmáàmù Nawawi rahimahullah báàbù yìí ni wọ́n ti tíwájú in tó tẹ̀lé báàbù yìí oníkíni báàbù waliyu làádì ojúpọ̀nà tó fẹ́ sọ nípa kí ni àwọn aṣíwájú onídéédé tó ń ṣe déédé ẹ̀rí báyẹn but ìbọ́kà tó bọ́bí ajọ́ tó ṣe déédé wọ́n fẹ́ sọ nípa in táwọn aṣíwájú yìí tán mójútó lórí àwọn àlùmọ̀ àwọn èrò ẹ̀yìn wọn gọ́dẹ̀ fún ìgbà ní tọ́má rí ìtọ́tọ́wà pọ̀ jù ní tọ́àtù látùlùmọ́r ìtẹ̀lé àṣà wọn lórí tọ́àtù wà lílà àmọ́r ìtẹ̀lé àṣà lórí àfihùnláwà àti ọ̀tún wà ó lílà àmọ́r nìkan títí tẹ́lé ló fẹ́ máa wù wípé ah, ah, ṣé ọ̀rọ̀ àwa tá ń tẹ̀lé wọn nìkan ni inú àwọn ìtàwọn mi ti wọ́n mọ̀ wípé tàwọn náà ni wọ́n ṣe kí ni ni wọ́n sọ fún wọn bí a ṣe ní ti ẹlẹ́mù la ní tẹlẹ́mù bí ojúṣe tẹ ń bẹ lórí àwọn èrò ẹ̀yìn bẹ́ẹ̀ ló ń bẹ lórí àwọn olórí náà ó dà tàwọn olórí yẹn lágbára tàwọn olórí yẹn ṣe kí ni ó lágbára because olórí bá ṣe mistake ah tí ó bá rí correction ibo ló ti fẹ́ lọ gba correction yẹn alkiyama ni ibi tó àwọn tí wọ́n ṣe kí ni ibi tó fi lágbára jù nìyẹn ààrin nínú ọ̀rọ̀ tó yọta ní Muhammad sallallahu alaihi wa sallam ó sọ pé àníyàn èrò ẹ̀yìn ẹ máa ṣe ojúṣe yín sí wọn tẹwárí tí wọ́n yẹn wọ́n bọ̀ wá bá ọlọ́wọ́n bá dẹ́dà ìmáàmù náà rẹ̀ ìmáàmù fẹ́ tírìtì ìyẹn ló fi pé àákàásọ̀ àádúró pẹ̀síkálẹ̀ lórí tó jẹ́ ojúṣe àwọn olórí bákan náà ẹrù àjàgà tó ń bẹ lórí wọn pé tó bá ti lọ ṣiṣẹ́ lórí àwọn èèyàn ká mọ́ mọ́ àwọn ọ̀rọ̀ tó ń bẹ fún àwọn náà tó ṣe wípé ọ̀ràn tí ó dá gẹ́gẹ́ bí olórí nígbà tó ṣe ni tó bá lọ rá ẹ̀tọ́ àwọn èrò ẹ̀yìn tó bá lọ rá láre tí ó mójútó tó yẹ kó mójútó torí pé òun ló tẹ́rí sí in tó sì tẹ́rí sí yẹn tó lágbára ni tó ṣe wípé accountability accountability ẹ̀ ó kéré láyé ó pọ̀ ní alkiyama yẹnu ìfàṣíwí pé àwọn olórí ẹni tí ó máa ṣàánú ni wọ́n torí in tí wọ́n ṣe kí ni ètò ìbẹ̀lọ́rùn ìbádàlá eléyìí ni Imamu Nawawi ni wọ́n fẹ́ dá alẹ́kọ̀ọ́ pẹ̀lú báàbù jí pé tẹ́ báàbù amúrin wùláàtì òmòr lè rìskì ojú pàdà ìṣe lọ́rọ̀ yìí pa láṣẹ fún àwọn olórí láti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá àwọn akíni àwọn èrò ẹ̀yìn kan fi bá wọn lò wọ́n dẹ̀ mójútó àwọn alámọ̀rí wọn tọ́dà ṣe ń tó tọ́ fún wọn bákan náà fún olórí wà náà ànáàyú an an lè ṣí him ìṣẹ́léèwọ̀ ìkọkùn olórí láti jàmbá àwọn èrò ẹ̀yìn wọ̀tẹ̀ṣdídà aléyìn ìṣẹ́léèwọ̀ kó lórí láti fi ilé kókó láti fi báwọn èrò ẹ̀yìn lò wà ìhìmáàlì mọ̀sọ̀rọ̀lẹ́ lati ra wọlgọ́pùlẹ̀tà àndùn bákanáà ìṣẹ́léwọ̀ fún lórí kó má ma kí ni in tó tó àti tó yẹ fún àwọn ìròyìn ẹ̀bátàlá Imamu Nawawi wọ́n mú áyà méjì wá so àwárẹ̀ ọkọ̀kọ́ tí wọ́n pẹ̀lú áyà bí méjì sí láti kí wá pé àkọ́kọ́ agbọ́rọ̀ máa rí In ìta ń pè ní olórí nínú àwùjọ wọ́n dẹ̀ bọ̀rọ̀ ma ojúṣe wọn ayẹ́kọ̀ọ́kọ́ ìmọ́mù tí wọ́n mú wá Suratu Shu'ara aya 215 aya 215 chapter 78 ni ọlọ́ọ̀bà ìkìlá ní lẹ́tún bá nígbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni wọ́pì janaha limani tabaka minal mu'minin wọ́pì janaha limani tabaka minal mu'minin rẹ yẹ yẹ apá rẹ lẹ̀ fáwọn tó ń tẹ̀lé ẹ nínú àwọn onígbàgbọ́ òdodo wọ́pì janaha limani tabaka minal mu'minin rẹ yẹ yẹ apá ilẹ̀ fáwọn tó ń tẹ̀lé ẹ nínú àwọn wo nínú àwọn onígbàgbọ́ òdodo hàn pé àyà yìí gbágbé tí ẹgbẹ́ àyà àjọ́lọ̀ màlìkì láti kọbárùn bí pé fàdìmọ́ rahmatu nínà láyé ilé ìtàláwọn wọ̀lọ̀ òkúnta fàdọ̀ ghalizal qalb لانفضوا

kọ́lọ̀wọ́ ń kọfánà mi pé fàìmára àmàtì nínú láì ilé ìtàláhùn àánú ọlọ́run kí ọlọ́run ló jẹ́ kí ràánú kò ṣe kí ni kó rọ̀ fún wọn wọ́lọ́kún tàfà zọ̀gàlì ìzọ̀lpálì ìbájú pípò jẹ́ tó lè kó kó ọlọ́kàn líle tó lè mọ́ àwọn tó ń tẹ̀lé tún kápò lẹ́yìn ẹ̀ wọ́n máa ṣe kí ni wọ́n tún kápò lẹ́yìn wọ́n fọ́nkádánù fáfà àmì ń pàmójúkò fún wọn wọ́n tẹ́tìrì láhùn wá àforíjì fún wọn wọ́n ṣàwérò wọn ti lámọ̀r máa fà wọ́n lẹ́sà níbi àwọn àlámọ̀rí ọ̀rọ̀ ṣàìdá azáǹtà pàtàkì kẹlẹ̀ alẹ́lá nígbà tó bá ti wá parí ọ̀rọ̀ kan tẹ́tì pinnu lórí ẹ̀ pàtàkì kẹlẹ̀ alẹ́lá ẹgbàrà lọ́nà ìrànlá yóò ibò mùtàwà kìlẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo àwọn tó má jí ni wọ́n bá ń gbé ara lè parí pé àyà yẹn ó ṣe pẹ̀kírẹ̀ sí pẹ̀lú àyà yìí pé wọ́k bíb jana hak limani tàbá àká minal mu'minin eré anábì rẹ̀ ilé ìyí apá rẹ̀ lẹ̀ limani tàbá fún àwọn tó ń tẹ̀lé ẹ nínú àwọn onígbàgbọ́ òdodo torí pé ànábì jẹ́ kí ni ó jẹ́ olórí ọlọ́wọ́n pa níbi láti pé kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fi bá àwọn èrò ẹ̀yìn kó fi kí ni kó fi bá wọn lò kó má fi líle kókó kó má fi àìláàánú kó má fi kí ni kó má fi bá wọn lò ayẹ́lẹ́kejì tí mamu náwà wí mú wá èyí ni bẹnu túrátù kí ni túrátù náà àyà 90 ọmọ bàdẹ́ta ní inna Allah ya'muru bil 'adli wal ihsan وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ọlọ́run bá lẹ́dà onínàláyà múrùbìlà ọlọ́run pa níláàtẹ̀ pẹ̀lú kí ni déédéé wọ̀lẹ̀kẹ́sán àti dáadáa lórí gbogbo àwọn èèyàn tán jí kí ni tán bá rọgbà yí ọlọ́run pa níláṣẹ déédéé aláàdì ma fi bá wọn èrò ẹ̀yìn lò tí gbogbo ìká ìfẹ́fàfà ti kí ni tí káàkùbá ti jẹ́ ẹni ìsíwájú ẹlọ́wọ́ sọ́rọ̀tù nìta aya 58 Quran chapter 4 verse 58 a rí pé mẹ́tù ọ̀rọ̀ yìí ọlọ́run pẹ̀pẹ́ ìdáadáa nígbà pé iná láyà àmúrùkún máa ń tó adùn àmà náà ìlà àhàlí àà وإذا أقمت بين الناس أن تقوم بالعدل إن الله نعم يعيدكم به إن الله كان سميعا بصيرا سورة النساء قرآن شابتر 4 verse 58 ọ̀rọ̀ yìí lọ́jọ́ tó rújú ìmáàmù kẹfẹ́ ìrọ̀nà ńlá wọ́n ní ẹ̀rí àtúrà yìí tó mẹ́ àyà yìí nínú Suratul Nisa yìí innama nazalat fil umara wọ́n tọ́ kalẹ̀ nítorí àwọn olórí ẹ̀nàmà náà láti lòmàrá yẹ̀ní alṣọ́ká múláìnà àwọn tó jẹ́ olùdarí àlámọ̀rí àwọn èèyàn olùdájọ́ láàrin àwọn èèyàn kí n tọ́lọ̀ bàdẹ́dà sọ ọlọ́nìyàn láyà àmúrógún àǹtò adol amánáàtì ilá àlìyàn dájúdájú ọlọ́wọ́ bá payín láṣẹ àǹtọ̀adúl àmànà wípé kẹ́ẹ̀dá afúnṣọ́ padà ìlà àhàlíà tí ó dà wọn tí wọ́n fi sí yín lọ́dọ̀ àwọn tá ń pè ní àwọn umara a fi nǹkan sí wọn lọ́dọ̀ kí ni nǹkan tá fi sí wọn lọ́dọ̀ àwọn sọ pé a fi collective power agbá gbogbo nínú ìlú nínú àwùjọ àfáàtì ọba mẹ́lé o máa gbégbági tó bá rẹ̀ gbégbági yóò jẹgi nínú ìlú gbogbo ẹnìbọ̀ tó wà nínú ìlú ló lágbára ti wọn collective power ni ẹ ọmọ kékeré lágbára àgbàlagbà lágbára ti ẹ ọkùnrin lágbára obìnrin tí yóò bá wà kí á kú èèyàn kan èèyàn kan tí ẹ bá ṣe mi tí ẹ bá ṣọ́ra ó lè dá odidi ìlú kan lè dàrú fún àwọn tàbá dá òfin ẹ̀ ní tó ṣẹlẹ̀ ní Tunisia tó bẹ̀rẹ̀ Arab Spring Arab eh, Spring ní 2011 tán pè ní rọ̀bí ọ̀là Arabi, the Arab Spring tó bẹ̀rẹ̀ ní lẹ́sẹ̀ pìtà tó bẹ̀rẹ̀ ní 2010 èèyàn kan ló sáà tí ẹ kí lórúkọ ẹ̀ Bouaziz ó ń kiri ó ń kiri fruit àwọn kìnnì garbage àwọn kìnnì sàláàdì gbogbo ẹ̀ ń kí ó ń ti ẹ̀ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn gbogbo wọn wọ́n wá lé wọ́n wá kó ọjà da gbogbo ẹ̀nu ni ọlọ́pẹ́pọ̀ oníṣẹ́ ó wá ń ṣe ìyẹn ó wá ń ti yẹn wá nú àwọn agbófinró wá lọ ó wá gbogbo ọjà rẹ̀ ó kàn gbogbo ẹ̀nu inú ibi tí inú yẹn bi dé ó wá lọ sí ó wá lọ sí májísù nàwáàbù wọn parliamentary house ó wá lọ síwájú bẹ̀ ó wá da petrol sí ara rẹ̀ ó wá sọ náà sí ó kú bẹ́ẹ̀ ẹ̀gbọ́n yẹn orógbò number one mo tó parẹ́ for the fact wípó parẹ́ yẹn ìyẹn ló tírígà inú àwọn èèyàn míì nínú ìlú á ìyàrí tí wá pọ̀ báyìí náà a ṣe wá ń jẹ́ àbáyìí tó bẹ̀rẹ̀ gbogbo ẹ̀nìyàn that was what led to the Arab Spring in tó da ilẹ̀ lárúbáwárú pátápátá nìyẹn Tunisia náà ti bẹ̀rẹ̀ ní 2010 ó wá kò ní Tunisia ó bọ́ sí Egypt from Egypt ó bọ́ sí Bahrain from Bahrain Libya from Libya uh, Syria ó wá Nàìjíríà Yemen ó wá tàn káàkiri bẹ́ẹ̀ interfẹ́jì ló ń bẹ̀ ó ni wípé gbogbo èèyàn tó ń bẹ nínú ìlú eníkàlùkù ṣe kí ni wọ́n ní agbára there is individual power tẹ́rí agbára yẹn òun ni wọ́n wá dájọ́ wọ́n tùjọ́ wọ́n wá gbé fún àwọn èèyàn kan àwọn ni wọ́n gbé fún àwọn al'umara àwọn lórí àwọn al'uka àwọn aláṣẹ àwọn apàṣẹ wà lórí lórí wọn láti gbọ́ ní àtìgbè yẹn òun ni tọ́lọ́wọ̀n bá nígbà pé iná láyà àmúrùkùn àǹtò àti àmànà àti ìlà àríà ẹgbẹ́ àtún sọ padà sí ọ̀dà tó ṣe kí ni tí wọ́n fi ti yín lọ́dọ̀ pẹ̀lú pé ẹ mójútó àwọn kòtò ẹ̀kẹ́ ẹ mójútó nú àlámà rí wọn gbàtí pé agbára tí gbogbo ilẹ̀ tó pọ́síbù ní káwà nínú mọ́tò tí gbogbo wa bóyá mọ́tò àyàtì bọ́ọ̀sì kékeré ó gbà yẹn 14 a ń gbogbo àtọ́ tí ìyẹn náà lábẹ́ ṣe kí ni lábẹ́ ṣe dráìvà tó pọ́síbù tó pọ́síbù a ń gbogbo àtọ́ tí ìbánu mọ́tò náà láṣe kí ni láṣe dráìvà a máa ṣe kí ni a máa para wa run ọ̀yí tó kù ní wípé gbogbo ní kálùkù wọ́n wá sọ mí ti fún ẹnìkan ẹni tó sọ mí ti fún yẹ kó máa ṣe kí ni kó máa ṣe àmójútó agbára gbogbo wọn láti fi darí ara wọn ọlọ́rin lẹ́yà amúrúkún àǹtò àdùl àmànà ìlà àhìyà wà ìdá àkàmtùn báyìí na náà àǹtà àkúrùn ìlà àdì nígbà tó bá fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn ẹ dájọ́ pẹ̀lú òdodo àǹtà àkúrùn ìlà àdì ẹ dájọ́ pẹ̀lú déédé ẹ mọ́ sábò sí láàrin wọn eléyìí àti ọlọ́run ọba ni tó ń ṣe kí ni ó ń kọ fún wa ẹrù tó ń bẹ lórí àwọn tí wọ́n tàpè ní olórí yẹn yẹn pé a ti fi àyàkà sọ̀pọ̀ ti Imam Nawawi Suratu Nisa bá ti fi hẹ́ na la ya'murukum an tu'addu al-amanat ila ahliha wa idha qamtum bayna an-nas an tahkumu bil 'adl Nígbàtẹ́ bàdájọ́ láàrin àwọn èèyàn, Eyi olórí ẹ dájọ́ pẹ̀lú déédéé pẹ̀lú dọ́gbadọ́gba òbí pé àwọn ọ̀nà tí tó máa ti ń lo àwọn èrò ẹ̀yìn wọ́n fẹ́ béèrè agbára wọn tó wà lọ́wọ́ yíyẹn ìyẹn ni tí ìsìláàmù ṣe tẹ̀ mọ́lẹ̀ agbára táwọn béèrè fún yẹn kò sí ọ̀nà ju ju pé ẹ̀jẹ̀ yóò yóò wọ́n sàn lọ ní ẹjọ́ wọ́n sàn lọ ìfẹ́ máa bá tí wọ́n dá yẹn tẹ́ gbé fún lórí yẹn tó agbá tó ń bẹ lọ́dọ̀ lórí yẹn the same agbára yẹn ló lórí yẹn ó wà pín torí wípé Yorùbá ní igi kan ò lè ṣe kí ni kò lè dágbó ṣe igi kan ò lè dágbó ṣe kí wá sọ wípé President Buhari Habibullah ọlọ́run tó bá wa ìtọ́ ẹ̀kọ́ kó bá túkọ̀ rẹ̀ kó bá darí ẹ̀ síbi dáadáa kí wá sọ Buhari nìkan òun ló ní àṣẹ lórí gbogbo wa kàlà ẹni yóò kó wa ó kù díẹ̀ púpọ̀ ó kù is a fundamental flaw error ni torí pé kíkún onígbàgbójí ẹni tí gbogbo akọ agbára fún yẹn tó nìkan dámú yẹn òun náà wà fún yẹn àwọn èèyàn yóò àjíkí ni yóò yàn àwọn èèyàn torí pé táa bá wò ó lásìkò ahmed muhammad ipò yìí ipò agbára kan náà ni anábíwá ní ó náà wọ́n jíjẹ́ fún ráì but kò ní tẹ́fríkọ̀ báyìí nà sí yáà wọ̀ṣẹ̀ríà nígbà yẹn àti darí ìlú àti darí ẹ̀sìn ọwọ́ olórí ló ṣe kí ni olówà nígbà yẹn bọ́ ṣe lọ́lọ́ pànábìrè náà ìláyé báyìí ni àwọn ìlọ̀fọ́ ìrọ̀ṣìlú báyìí làwọn náà ti kí ni àwọn náà ṣe lòkì ní ẹ̀ àtàwọn oríṣiríṣi pattern ló ti wà nítorí àwọn èèyàn ń ṣe in tó wà tí àpá tó bá tríjọ ọ̀rọ̀ àwọn lórí tí yóò bọ̀rọ̀ jíjú kú o ń bẹ́ẹ̀ tẹ́ bọ̀rọ̀ mọ́mà òun ni tẹ́fríkọ̀ ìyàgò tó ń jẹ láàrin administrative power àti communal power ìyẹn ló ti wà ń sìn ó ti wà olórí yẹn lábọ́dọ̀ rẹ̀ olórí yẹn àtọ̀dọ́ ẹ̀ òun ní kíní ẹ̀sì kí ni òun ló ti pín kíní yẹn eléyìí òun ló jẹ ká mọ oríṣiríṣi pátán táwọn ń darí rí ara wọn ìyẹn tó látọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ democracy kọ́lá ń sọ ọ̀rọ̀ ẹ̀kọ́ ni ọ̀rọ̀ nípa agbára tó ń tàbáwọ̀ for example ní Nigeria sí Nigeria lọ ìta ń pè ní kí ni federalism sáfẹ́ ní federaliya federalism ní Nigeria lọ federalism yìí sátàmì ẹ̀yìn wípé wọn àjẹ́ kí agbára dúró sójú kan wọn àjẹ́ kábára ṣe kí ni wọ́n jẹ́ kí agbára dúró sí ojú kan wọ́n ṣe bá ń pè ní devolution of power ìtàkùn ní devolution of power yẹni wípé ìpín agbára láàrin àwọn èèyàn tó yẹ wípé gbogbo bí wọ́n pín agbára sí yẹn gbogbo wọn ní agbára ṣe kí ni ló bẹ̀rẹ̀ wọn ọwá pín sí bí Nigeria lo federalism àwọn lo three tiers lábẹ́ federal government state government àti local government from federalism point of view ní Nàìjíríà tí ń lọ́gbọ́ ní ẹ̀ bí bá wa ṣe wà ní federal ó wà ní state ó dẹ̀ wà ní local government ìwọ́n tó bá lọ ṣe mistake ìpọ̀ Buhari nìkan lágbára wà tó lọ tásí agẹrẹ tí gọ́ọ̀nà lú yí ẹ̀wọ̀n ẹgbùn tó máa fi wọ́n kò sọ pé inú rárá olórí wa nìkan ní nìyẹn bọ́ ṣe pín yẹn nìyẹn ó bẹ láti federal ó bẹ ní state ó bẹ ní local government ṣe lórí federal ẹn tó rẹ́dì ti federal ní kí ni president ó tó di pé presidential tẹ́tún lò pẹ́sidẹ́ntì yìí ó ní àwọn ẹmẹ̀wà tíẹ̀ tó máa ti jẹ́ àwọn làwọn wo àwọn ministers yẹn àwọn tó ní ministers yẹn ó dìbò ọ̀pù power fún wọn ó pín agbára fún wọn tó bọ̀rọ̀ kọjá yìí pẹ̀lú wọn tó bá wọ́n sí state the state tó ṣẹlẹ̀ ń bẹ̀yẹn ó ṣẹlẹ̀ ní state náà state náà tó bá dé state òun náà ṣe kí ni òun náà ní àwọn mùsàláwù ti àwọn akínàpè wọn àwọn commissioners federal náà ló ministers state wọ́n pè wọ́n ní commissioners state governor ó ṣe kí ni òpin agbára fáwọn èèyàn náà gbogbo agbọ́pin ẹgbà fún yẹn tó bá tọ́ọ̀bọ̀ kan lójú ọ̀tọ̀ governor lójú ni the same thing local government local government bọ́ṣe pín agbára yẹn látòkè nìyẹn ó bọ̀rọ̀ ó wà fundamental pẹ̀lú system of government tí nàìjíríà ń ṣe kí ni wọ́n na operate lórí lílé ayé bó ṣe yí babalọ 2010 ìtàdí operate ní kí ni monarchical system of government malakiya oní táwọn ló mẹ́ pátọ́rọ̀ ìbó ti lọ yìí bí àwọn náà ṣe pín agbára náà rẹ̀ bá náà ṣe pín agbára láàrin ara wọn nìyẹn agbára modern power kò wà concentrated ẹ̀kọ́dọ̀ èèyàn kan tó bá wà concentrated ẹ̀kọ́dọ̀ èèyàn kan wọ́n ní àtọ́ pé à wàlí ìlàmúrù wa oníkíni wàlí ìlàmúrù wa onítàní òun lẹ́ni yìí mú àtókù tó bá kọ́ bẹ́ẹ̀ ní modern time àìmọ̀kan ló fi tọ̀rọ̀ yẹn tètè kó jẹ́ community is fundamental error so ìyá lè ṣe mistake òtẹ́ni tó mọ̀ tán كل بني آدم خطاء وخير خطائين توابون أما دي لك شنوا èyí tó ń dá ìdíná láti tó ní pé ẹgbẹ́ bá ti ṣe ní tèkì bó ṣe kí ni púpọ̀ rẹ̀ ti ẹ̀rọ ẹ̀ fún ẹmúyàn sí tó ọlọ́run bá bẹ̀rẹ̀ tó ń pará tó pínà láyé amórùkú máa ń tó adúlé amanat ilá àṣì àwọn ìgbà kọ́mtù bá ní nas an ta àkómọ́ bil adl àfáàní ayáyìí àwọn tó ń bá wí àwọn òmọ̀rá òkáàd àwọn olórí ni ní tó ń tọ́ka pé tẹ́ àwọn tá ń pèlé lórí àjàgà ẹrù tó ń bẹ lórí wọn kàlà àwọn bí ẹka mọ́ká ní wọn wọ́n sọ pé àwọn kan mọ́ tẹ̀lé wọn ní àwọn olórí ti àtúnlò sóràtù fọ́d àyà 26 káti kí ọ̀rọ̀ ìmáàmù Nawawi lẹ́yìn kí ọlọ́run bá ní kílá sọ ní súrà yìí ọlọ́ni ya Dawud inna ja'alnaka khalifatan fil ard fa'qum bayna an-nasi bil haqq wa la tattabi' al عن سبيل الله إن الذين يدلون عن سبيل الله لهم عذاب شديد بما ناق يوم الحساب اللهم يا داود يا داود إن جعلناك خليفة في الحرب أفيا جدبا lórí ilẹ̀ afẹ́ẹ̀kì àwọlé alágbára lórí ilẹ̀ gbogbo náà ma ọlá tí ànábì Dáúdù alayhi salatu wa salam ọlọ́run gbé ìdarí àwọn èèyàn rẹ̀ ó gbé lé lọ́wọ́ kìtìgbà wọn ànábì ọlọ́run láǹfààní eléyìí ànábì Muhammad sallallahu alaihi wa sallam méjì ló tọ́wò ó ń bẹ lẹ́yìn ó tó di kí ni ó tó di aṣíwájú ànábì ọlọ́run mi ò tẹ̀ sí kí ni wọ́n ti ẹ̀sùn mọ́ rárá àtọ́ ọlọ́run wa ń kọ́ alẹ́kùn nípa alẹ́ ọlọ́ni àdáhùn ìnà jàánà kàkọ̀ ní pọ̀tàpìlàpù tẹ́rẹ dáhùn aṣíẹ́ ní àrólé lórí kíni lórí ilẹ̀ fàákùnbáyìnà náà sí bilhaq wá máa dájọ́ òjòrò láàrin àwọn èèyàn máa dájọ́ dédé máa fi dédé ṣe kíni ṣèdájọ́ láàrin àwọn èèyàn pọ̀tàpìlàpù pé ó wà nípò lórí yẹn responsibility ń bẹ lórí yẹn responsibility àkọ́ ni pé fi dédé bá wọn èèyàn lò fi òdodo fi ṣe kíni fi bá wọn lò wọ́n látẹ̀ tẹ́lẹ̀ ìlàáwà mọ́ wọn tẹ̀lé fẹ́ nígbà tó bá ṣe kíni nígbà tó bá ń darí wọn látẹ̀ tẹ́lẹ̀ ìlàáwà mọ́ fi fẹ́nú mọ́ fi ṣe kíni mọ́ fi darí wọn tẹ́ pé nìyẹn mọ̀tòlíyà eh, tó ń ti kí ni tó ní agbára láti tẹ́lẹ̀ ìlàáwà èèyàn fún rẹ̀ lórí àlámọ̀ríà rẹ̀ yóò máa jà lórí pẹ̀lú kí ni pẹ̀lú ìfẹ́nú òun lónìí rẹ̀ olúbẹ́ṣe nǹkan o yóò máa ráhùn tàbí tí ó ní gbá àwọn ẹ̀tùn ṣe báyìí àmọ́pẹ̀ ma máa ṣe kí ni yóò èèyàn tàbí kí ní ẹ ó lágbára ọlọ́ni wà láti tẹ́lẹ̀ ilẹ̀ hawa ma wá tẹ̀lé fẹ̀ẹ́nú fàìdílà àǹtẹ̀lélá lórí pé ìwà kò ẹnu kò ojú ọ̀nà ojú ọ̀nà lórí ti àwọn èèyàn dáadáa lórí ti darí àlámọ̀ rí gbogbo lórí pátápátá tó bá rí ìlànà tí ṣẹ̀rí àfilẹ̀ àmọ́ bá ti ti ìlànà ọlọ́run ọba agẹ́dà alẹ̀ náà búlẹ̀mù sí àgbáyé náà lórúkọ nìyẹn àwọn àwọn ẹgbẹ́ personal kìíní wọn personal kìíní wọn ló mú oríṣiríṣi ìjàmbá fún oríṣiríṣi wá wípé pé gbogbo ẹ̀kàn ṣe kìíní ó kàn dojúrú mọ́ra wọn ọlọ́run rẹ̀ dáhùn mọ́tẹ̀lẹ́fẹ̀ẹ́ náà kúrò àtẹ́rù kó ojú ọ̀nà náà

ó ń kọ fún wa responsibility ojúṣe ó ń bẹ lórí àwọn àwọn àwọn olórí ojúṣe ọlọ́run ọba dẹ́gbà tó gbélé wọn lórí àti àwọn ìpèníjà tààtẹ́fẹ́ ṣe kí ni kí wọ́n ṣe àkíyèsí lórí rẹ̀ tó ń tí mo ṣe rí tí wọ́n bí lọ́wọ́ ní pé ǹjẹ́ àwùjọ ọ̀pọ̀ lè láláì máa ní olórí ṣàlè mọ́ ọ̀rọ̀ àwùjọ láì ní olórí ṣẹ́rán ìsìláàmù ti ẹ̀ sí ilẹ̀kùn yẹn lẹ̀ rábọ̀lẹ̀ ìgbó péré mọ̀ torí wípé àwùjọ ẹranko gan wọ́n ní olórí láàrin ara wọn àwùjọ ẹranko tí wọ́n máa ń sábà wo àwọn kìíní àwọn animal kingdom tó yí eh, ìfàtí ẹ̀mà èyí ó máa ra àwọn ẹ̀kọ́ mi àwọn ẹ̀rọ àkọ́kọ́ àwọn ẹ̀rọ mi tí ò ti ẹ̀mọ̀ fún wọ́n ẹ̀dí sí sọ́nà ah, tó dá ilé ìná ẹ̀kejì wá ní wípé ẹ̀mọ̀ rí pé àwọn náà kàn dédé máa ìtẹ̀mí lọ báyẹn àwọn náà ní wọ́n ní ìmójútó àlámọ̀rí ara wọn náà tòkótúmọ̀ wípé tí ara kó bá mójútó àwùjọ wọn tàbí ẹkọ́ wá tó mójútó àwùjọ ti ẹ̀jù ọmọ èdè èèyàn ọmọ èdè àwùjọ wọn nínú àná ń gbà àwùjọ ní ìmójútó ó péye oníkíni oní kí olórí máa bẹ àwùjọ ọmọ máa bẹ láláì sí kò bá tọ̀ bí ọmọ wa possible kí gbogbo kàkànjẹ́ bí sẹ́ńtì bàbá ìyá àtàwọn wo àti àwọn ọmọ wọn kọ́kàwà lórí ibi kan náà owó bí a mọ́tẹ̀ ẹ̀rọ ní káàkóso wọn wá sí tayó kẹ́ni bàbá òyìn sọ fún ọmọ pé ìwọ kẹ́ni ìwọ náà kẹ́ni ìrẹ́ bàbá ìyẹn náà kẹ́ni lórí tí wọ́n kọ̀ọ̀kan lásán wọ́n dìde lẹ̀ kátọ́ àbá ṣe jẹ bá ṣe mu ọ́dálínẹ́ẹ̀sì bọ̀rọ̀ wà ọ́dálínẹ́ẹ̀sì ó nídìí ẹnìkan tí ó síwájú ní tó yé làákàyọ̀ ọmọ ìdíyàn lọ́tọ̀ pé ọdá nílẹ̀sì ní yàrá agbégbọ́wọ́ ta ní ọwọ́ ọkùnrin òdìtẹ́ ti káwọ́ sọ inú àwùjọ ní ọdá inú àwùjọ ọ̀nà gbogbo ní tàbí yẹn ló bá tó kéré pé bàbá lọ tó mẹ́rin àbìdáàmì báwọn àbẹ́yàtì inú bẹ́yàtì ó mẹ́rin náà fún fàtí àbìṣẹ́ أن رسول الله صلى الله عليه وسلم قال إذا خرج الثلاث في السفر فليعمروا أحدهم ọlọ́run ṣe aláwọ̀ aláwọ̀ alẹ́wọ̀sọ́lám ní ìdá àràjá sàdá tí àwọn èèyàn mẹ́ta kan ìlà àkàràjọ sàlẹ́sà ìsọ́fà táwọn méjà tàkọ́ tó máa jáde láwọn kẹrin àjò lọ fálíyò á nírú àdáhùn kí wọ́n yẹn nìkan mú wọn ní kí ni ní olórí kan ẹnìkan torí pé àdáwọn ọmọ ẹ̀dẹ́ yẹn ó sí gbọ́rọ̀ sí lẹ́nu tí wà táwọn ẹni tí ó mọ̀ darí ara wọn kúrà kẹjọ kúrà ń ẹbọ̀rọ̀ ní ẹnìkan ní tó ṣe kí ni tí ó jẹ́ aṣíwájú wà ńlá tẹ́rí àwùjọ yẹn ìjòkó yẹn yóò jẹ́ ìjòkó fàúdọ̀wíyà ìjòkó àwàdà tó bá yẹ pàdé kí ni ẹ̀dá ìjòkó yẹn rú ààrẹ pàjù lọ́rọ̀ àná ti sáfà èèyàn mẹ́ta tán bá jáde lọ láti tẹ̀rìn àjò fálìyàn àmírú àdàmù kí wọ́n yẹn nìkan nù wọn láti kí ni láti jẹ́ olórí fún wa ilé tó wá lọ́wọ́ mú tíra ṣékùlù islam ibn tẹ́míà al-isba ọ̀kan náà wọ́n tíra ṣékùlù islam ibn tẹ́míà rahimahullah tí wọ́n ṣe wọ́n ń sọ̀rọ̀ lórí hadithi gangan kọ́lá ibn tẹ́míà ní fàyíza kánà àwùjọba fi akọ́l jama'at wọ́n ṣe pé ó fi ọ̀rọ̀ ayàn lórí ọ̀rọ̀ ànábì bára bí kọ̀ yìí wọ́n ti pé ó ṣe ọ̀rọ̀ ayàn fi àkọlù jama'a wípé nínú àkójọ èyí tó kéré jù nínú àkójọ àwọn èèyàn wọ́n máa ní àkọlù jama'a pẹ̀pẹ́ jamu èyí tó kéré jù ní jamu ní kíni ó ní mẹ́ta that is the smallest ó wá lè pọ̀ ó lè lọ so àrẹ́gbà sọ pé àwọn mẹ́ta tán bá ń jáde lọ ẹ̀fẹ́ yẹn ló kéde jù so ibi tẹ́mi àrẹ́mọ̀ ńlá ọwá ní à wọ́n ti pé ó ṣe ọ̀rọ̀ àyàn sí àkọlù jamaat wà á kọ̀rọ̀ lè ṣì mahat àbẹ́yìn tó fi wẹ́wẹ́ jù nínú àtùjọ àwọn ala wujudi dhalik fi ma akthar min dhalik a jẹ́ wípé yóò máa túnmọ̀ ọ̀rọ̀ yẹn tó nípa ju àwùjọ tó bá pọ̀ ju kékeré yẹn lọ tàbáyàn fún àwọn èèyàn mẹ́ta tí wọ́n ní olórí láàrin ara wọn a jẹ́ wípé yóò máa túnmọ̀ ọ̀rọ̀ yẹn tó nípa ju wípé táwọn èèyàn bá pọ̀ kátọ́sọ kéèsì kan kátọ́sọ pé a whole federation like Nigeria kẹ́kọ́ gbogbo àwọn ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alaihi wa sallam ní tó ń tìtì wà náà ní wípé ẹbọ̀rọ̀ lé lórí ẹbọ̀rọ̀ lẹ́ni tó máa tukọ̀ yín ẹbọ̀rọ̀ lẹ́ni tó máa ṣe kí ni tí ó máa darí àfíẹ́sì yín nínú àwọn ọ̀rọ̀ ẹ̀mẹ́rù tó wájú orí wa wípé ó lè jẹ́ fàájì àwòrán ó lè jẹ́ pò kí èèyàn ló jẹ́ olórí yín ó lè jẹ́ rere ló jẹ́ olórí yín gbogbo èyíkéyìí tó bá jẹ́ níbẹ̀ ẹ sáàbọ̀ lẹ́yìn tó ṣe kí ni tí ó máa jẹ́ olórí ẹni pé etí mẹ́ta ní ara náà ńlá wọ́n tó yàn jẹ́ ọ̀rọ̀ yẹn ṣe déédéé gan nígbà nígbà tó tó wáyé pé ètò ìṣẹ́ ọlọ́sọ pé èyí tó kéré jù nínú jàmá mẹ́ta wá ní ó ṣe ajẹ́pẹ́ yìí tó jù bẹ́ẹ̀ ni wọ́n bọ̀rọ̀ ṣe kí ni ọmọrọ̀ ní olórí tó àwùjọ mùsùlùmí àwùjọ kan tí ó ní olórí ni títí pé olórí náà wọ́n ti bọ̀rọ̀ ṣe kí ni wọ́n bọ̀rọ̀ máa gbọ́rọ̀ sí olórí lẹ́nu wọ́n bọ̀rọ̀ máa tẹ̀lé ọmọrùn àtòtọ́ oníṣẹ́lọ́ ní ẹ̀rí àwọn olórí zílùlá ìpìlhàn gbogbo ọlọ́run ọba lórí ilẹ̀ ní faman àkàràmà wú àkàràmà òlà gbogbo ẹni bá fún olórí lé àkàràmà òlà ọlọ́wọ́ ṣe kí ni ó ṣàpọ́nlẹ́kò náà wà mọ́ àhánà wú àhánà òlà gbogbo ẹnikẹ́ni tó bá islam fẹ́ ká ṣe kí ni islam fẹ́ ká ní olórí ó fẹ́ ká ní olórí torí ẹ̀nà ń sọ fún wa àwọn ojúṣe tó ń bẹ lórí àwọn olórí yẹn tí Imamu Nawawi tí wọ́n ń tírìtì ní báàbù èyí tó tẹ̀lé báàbù tó tẹ̀lé wọ́n sọ̀rọ̀ nípa déédé olórí tó jẹ́ ẹni orí déédé kó tó wá kan ẹ̀yìn tẹ̀wà lẹ́yìn wọn náà so eléyìí á gbá àwọn àròyé báwọn máa ń rò dàmú pé àwọn alùpùpù náà ó kàfẹ́ ká mọ́ ṣe bí díẹ̀ díẹ̀ lẹ́yìn àwọn olórin wọn fẹ́ ká sọ̀rọ̀ wọ́n fẹ́ ká wọ́n ká ṣe kíní dàlúrú ni wọ́n àfẹ́kẹ́ dàlúrú ni ó léwu ó lágbára àti kó àwọn èèyàn títa ló rọrùn àti wọn lé padà ìwọ́ tó fún ò lágbára sí lọ́wọ́

wọ́n tó ṣe protest ní níbi last two weeks kọ́nà tó ṣe èwúrò èyí tẹ́ ṣe tẹ́lẹ̀ yẹn kọ́ àwọn àìmọye ìlú mi wọ́n wọ ọ́nà ẹ̀sìn wọn níbi jáde mọ́ Libya ò níbi jáde ń bẹ̀rù wọ́n padà láti tán kí ló kù wọn àrójú láyè wọn ní kankan èmi láti lọ tọ́jà ẹ̀ tó lọ bíṣẹ́ lọ bíṣẹ́ ẹ̀ tó lọ kírun lọ kírun àwọn tó lọ kú lọ kú dáadáa tó ṣe tó ń ti dídà láti fi ya kò kí èèyàn tó tó ya kò láàrù tó ìlú tàbí wà ìmọ̀ ọ́dà àyẹ́ngbọ́ lọ́wọ́gbọ́lọ́gbọ́ ọ̀rọ̀ kírun ìtí ó ti léwu ó ti léwu náà mo ní tó bá ń taná jù ní lóòrù ní Libya tó bá ń taná jù tó jẹ́ tó ń kí ó ń kí mo so àwọn ẹ̀lọ mọ́sílì kò sí fọ́kàn balẹ̀ mọ́ wọ́n ti dá ní ẹ̀rú bá pátá tó ń tí bá dé sọ́dẹ̀ ní kò sí kò sí ámìnù kankan ìfọ̀kànbalẹ̀ kankan ò sí ní Libya wọ́n ti pín ìlú yẹn mọ́ra wọn lọ́wọ́ everyday ti Libya kan tó wá kéré ẹbọ́ sí Syria ẹ̀ẹ́ta lórí fún wọn náà ẹ̀ẹ́ àbí bashar wọ́n pa ọ́ ṣe kúrò gbogbo ẹ̀ títí bashar ló fi jẹ lórí wọn lé àìmọye ẹ̀mí ló ti wá sókù ẹkọ́nọ́mì wọn wọ́n ti bàjẹ́ tẹkúwá ọmọ mánéjì ẹ̀ lọ kí ìfọ̀kànbalẹ̀ ti wà nínú ìlú àti ní àtẹwọ́ ló pè báyìí torí ẹ̀ ní kẹ̀rí àti lọ dinas a ní ẹmọ́ káwọn èèyàn jáde ẹmọ́ kó wọn jáde ti olórí kò ní rí bẹ́ẹ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ ò sí ọ̀nà lẹ̀ kò sí kí ni bó ṣe lè wù kó kéré ma nínú àwọn àǹfààní táàmà rí lábẹ́ ìmọ̀ ní olórí àkọ́kọ́ òun náà ni ìmú ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ ìmú wá sínú òní orí pé àwọn olórí ìbá ní ọlọ́jọ́ ní tẹ́kọ́jọ́ òun sí òun rí rẹ̀ àti ẹni tó wà responsible fún peace and tranquility alhamdu wal aman nínú ìlú so gbogbo tí ó bá tẹ́sí kí ní olóńgbò máa ṣe kí ní tí ó mọ̀ gbìyànjú àti ṣiṣẹ́ tako kí ní yẹn kò ní fẹ́ kí dàmúdàmú wá kò ní fẹ́ kí dabarú kò ní fẹ́ kó wá tó lórí a máa ṣiṣẹ́ tọ alhamdu wal aman nínú àwùjọ rẹ̀ ìfọkànbalẹ̀ àti ìfarabalẹ̀ ló mọ̀ sí kí ni ló mọ̀ ṣiṣẹ́ tọ́ torí pé kò sí tó ń jẹ́ ìlú tí ó bá ti sí bọ́kàn balẹ̀ tí wọ́n ń pè ní ìlú tí ó bá ti sí bọ́kàn balẹ̀ láì rí tù ẹni ká kò gbádùn ara wọn ẹni ká kò anytime ní kúlèdè pẹ̀lú kí ni pẹ̀lú fún ẹ̀yìn ìbọn ní pé àwọn ẹni dúpá bú ní àti gbogbo ẹ̀bẹ́ ẹ̀ lọ́mọ́ra wọn yẹ̀lọ́bà fi pé kábáwọn tó ọ̀kan náà sáré wọ́n ní anan muhammad sallallahu alaihi wasallam qal man asbaha minkum aminan fi sirbihi mu'afan fi jasadihi عنده قوت يومه فتعلم حيزت له الدنيا رواية من وقت الجارة وما فيها ọlọ́ṣẹ́ ọlọ́pàá láàrin ọ̀pọ̀lọ̀ ní man asbaha minkum

nǹkan mẹ́ta ọkàn rẹ̀ balẹ̀ lórí ẹ̀mí àtàwọn fámílì ẹ̀ health xy ó wà òkè economically ní tí ó jẹ for a day àti alhamdulillah pẹ̀lú ẹ̀ anábi ní tẹ́lì kan mẹ́ta yẹn kàkà annama ṣíìzàt la òdúnìyà wọ́n máa fi hà ìwẹ̀ níbẹ̀ ṣe ló dàbí pé ọlọ́run ti kó gbogbo orílẹ̀ ayé àti tó ń ẹ̀ ọlọ́run ti kó lè lọ́wọ́ látara nǹkan mẹ́ta tó níyẹ̀ kí ló tíwájú kan mẹ́ta alhamdu ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ so àwọn olórí aṣiṣẹ́ tọ ìfọ̀kànbalẹ̀ nínú àwùjọ inú àwọn fundamental things tàbẹ́ kó lórí ṣe kí ni tàbẹ́ kó lórí kó ṣe lélẹ̀ security tranquility peace ibi tí ìfọ̀kànbalẹ̀ wà ní ó ti lọ bí iṣẹ́ o ibi tí kọ́kàn bá lè wà ní oṣù kékeré ni ni ọmọ ti lọ sí ilé ẹ̀kọ́ ló ti lọ sí mọ́tẹ́rẹ́fà ló ti lọ sí skul ibi tí kọ́kàn bá lè wà ni ó ti ní mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi ibi tí kọ́kàn bá lè wà ni ó lọ pé òun fẹ́ lọ ṣe kí ni mo fẹ́ lọ bẹ ẹbí òun kan wò ibi tí òsì kọ́kàn bá lè ká ní mo à irọ́ o kí ní kálukú ṣe kí ni bí ẹ̀mí ara rẹ̀ yóò ṣe dáàbòbò ní ọmọ wa ẹni tó fẹ́ lọ bá gan òun gáwà bèèrè sọ́rọ̀ ìwọ́ ìgbòlò ti láyé tó àlàáńdù ọ̀làmán nínú àwọn ìntàbíṣẹ́ kí olórí kó máa bẹ nínú ìlú tó tó wọ́n ṣe kíni wọ́n ṣe ẹ̀kọ́kù ilé wọ́n fi rinlẹ̀ ìbádàlá ẹ jẹ́ ká láti fi gbé ọ̀rọ̀ ilé tẹ̀ wípé a ní àwọn olórí àṣẹ lọ́rí apá láti fún wọn ni wọ́n máa fi àánú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá àwọn àwọn èrò ẹ̀yìn wọn kọ́ máa fi bá wọn lò kọ́ máa wá ibi tí àǹfààní wọn wà wọ́n dẹ̀ máa wá ibi tí oríire àwọn èrò ẹ̀yìn wọn tó wà kọ́ máa fi bá wọn lò hadith àkọ́kọ́ عن ابن عمر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه كلكم راعي وكلكم مسؤول عن رعيته الإمام راعي ومسؤول عن رعيته والرجل راعي في أهله ومسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها والقادم راعي في مال سيده ومسؤول عن رعيته وكلكم راعي وكلكم مسؤول àwọn ìyà sí mọ̀tàfàkùn àárẹ̀ òun ṣẹ́rọ ní gbogbo yí bá pátákùn lókùn mọ́ra ìgbogbo yí ládára jẹ wà fún lókùn mọ̀tọ̀ oòrùn àwọn ìyà sí gbogbo yí láà bèèrè lọ́wọ́ yí bẹ̀rẹ̀ ṣe túkọ àwọn tó ń bẹ lábẹ́ yí responsibility ráàì gbogbo yí ládára jẹ wà kullukum mas'ul àwọn ìyàtìrí gbogbo yí lẹ ní responsibility táàtì lọ́wọ́ yí nípa responsibility àwọn tó lẹ lábẹ́ yí that is devolution of power fundamentally so ìwọ mọ́kà ìjọ̀kọ́ sí ìdákọ́ ìjọ̀kọ́ kẹ́jẹ̀rẹ̀ pé ìwọ ní responsibility kankan mọ́tàbọ̀ táwọn ìyẹ̀kọ́ bá ti wà lábẹ́ ìfẹ́ náà ìwọ náà ní responsibility lórí wọn wọ́n máa question wọ́n tó bá jẹ́ pé àwọn tàwọn tẹ̀ǹdẹ̀lẹ̀ yẹ wọ́n máa question wa àwọn tí súnmọ̀ authority máa ń bẹ lórí wọn wọ́n máa question wọn àbí wọn ní question wọn wọ́n máa question wọn adábí devolve power Okay, it is Islamical. Ká sọ pé devolution wọ́n pín agbára torí pé nínú àìmọ̀kan àwọn èèyàn tó fẹ́ ra ìwọ agbá ojú kan bí kan náà ló wà náà ó wà nígbà kan tó rí bẹ́ẹ̀ bí ilé ayé ṣe ń evolve àwọn nǹkan ń change presently bá kò tí lójú kan mọ́ ti wà devolve devolve yẹn náà ó bá ṣẹ̀rí àmú sókè abẹ́ ìtúrẹ́sì agbára ẹ sí ojú kan yẹn àìmọ̀kan tó kù díẹ̀ sáà tó rí so ká mọ̀ fi àìmọ̀ká ká mọ̀ fi sọ súnà ká mọ̀ fi sọ lẹ́nu ìjọba yìí kí ìrànlọ béèrè ẹwádìí èyí tí náà ni ìfọ̀dúbájú wò mọ́ yẹn kò túnmọ̀ sí pàwọn ìdíkẹ́ ni àwọn mí ò mọ́ muslim abọ̀rọ̀ sọ́ra wa káyọ̀ má ṣe wa kọ́mọ̀ fi dájọ́ lórí Islam káyọ̀ tó bá ní ti àìmọ̀ká àwọn yóò ti àìmọ̀ká yẹn wọ́n ti dájọ́ lórí gbogbo àwọn alùsùnà nígbà wọ́n sọ̀rọ̀ bí aláìmọ̀ká báyìí anábì ní gbogbo yín bá wọ́n tẹ́lá dára gbogbo yín láà bẹ́ẹ̀ ṣe kí ni bẹ́ẹ̀ ṣe tún kọ àwọn tàbí sábẹ̀ ó wá pín yẹn ni wọ́n wọ́n mọ̀ sọ̀rọ̀ ó ìyẹ́sì bó ṣe tukọ̀ àwọn èrò ẹ̀yìn rẹ̀ wọ́n rọ́jùlù rọ́àí fi fi ahàlì yìí ọmọ èèyàn lọ́kùnrin rọ́í adáranjẹ ní lórí àwọn àwo fi ahàlì yìí àwọn ará alé rẹ̀ hmm? wọ́wọ́ mọ́ tó ń àwọn ìyẹ̀sì a lọ́wọ́ ìbálòtí ni bọ́ọ̀lù ti dáwọn jù kódà tí ó dórí obìnrin wal mar'atun ra'iya fi bayti zawjiha wa mas'ula an ra'iyati obìnrin adáranjẹ̀ ló jẹ́ nínú ilé ọkọ rẹ̀ kí làwọn nǹkan tó mójútó àwọn nǹkan tó yẹ kó mójútó tó fi ráre especially nítorí ṣe pẹ̀lú àwọn ọmọ especially tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ obìnrin o bára tó irresponsible tó dẹ́ tàbí pé àwọn ọmọ rẹ̀ di kí ni mo jẹ́ pé gbogbo ní àádẹ́ lọ́wọ́ ọkùnrin àwọn iṣẹ́ kan wà nílé tó ká sọ obìnrin náà tó yẹ pé special afẹ́fẹ́ tó ní mo ó bẹ̀rẹ̀ àwọn ọmọ because bàbá ńlá opportunity láti jáde lọ́wọ́ tààrọ̀ lọ́wọ́ nǹkan tẹ́ jẹ ìwọ́n bàbá wọn bàbá

wà kullukum ra'i wa mas'ulun 'an ra'iyyati gbogbo yín ládàrà jẹ gbogbo yín lábẹ́ ìlọ́wọ́ yín fáwọn ti kiri fáwọn ti da ẹ̀tọ́ mẹ́lábẹ́ ti so if this is the case pẹ̀lú àwọn individual so kí ni case pẹ̀lú àwọn olórí tí wọ́n ṣe agbára tí wọ́n bá tọ́ ọmọ ní wọ́n bí ọmọ ẹ̀jẹ̀ tí tó máa ṣẹlẹ̀ títà olúwájú kí wò ní wíkẹ̀dì tó ń bọ̀ wíkẹ̀dì abẹ́ṣe kìíní kan no movement ẹni kan bọ̀rọ̀ jáde ní ìgbà tó bẹ́ ṣe ẹ̀rẹ́kẹ́ ìtàn ṣe kọjá tẹ̀fẹ́ Lagos state ni èèyàn kò kan every other state ó lẹ́fọ́ no movement 8 a.m. látago mẹ́jọ àárọ̀ títí di 3 p.m. bọ́ sọ pé kò lágbára kó lọ dánwò lọ́kàn try ẹ̀ sọ pé kò ń ṣe wàlíyù eh, amúrò wájẹ́ power authority legal authority tí ó tó lè checkmate ẹ̀ tí a máa wa àdíkì tó tẹ̀lé tàlógbà àdíkì yíwá àdá máa kí سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يستريعه الله رعيه يموت يوم يموت هو غش لرعيته إلا حرم الله عليه الجنة متفق عليه حديث náà tọ́ka fún wa nínú àwọn àjàgà ibi tó ń bẹ lórí àwọn olórí yẹn tí jẹ́ pé wọ́n ní oúnjẹ́lá ní mami na abdin kò ní máa sí ẹrú kan yẹ̀sẹ̀rí ẹ̀yìnlá ọ̀rọ̀ ìyà tọ́lọ̀ wá kó àwọn èèyàn sí lábẹ́ tọ́lọ̀ jẹ́ kí ni ó kó àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́ bí alábòjútó wọn àwúrọ̀ mìíràn ìyàtì nígbàtẹ́ nínú wà kú ó wá ìlà harramallahu alayhi aljanna àbúkọ́ tó pé ọlọ́run ti àlùjànnà léwọ̀ fún tani irú ẹni bẹ́ẹ̀ tàn pé àwọn olórí tàn fún ọrùgbí oyin bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ tó máa bọ́ máa pé tọ́àtù láti ọmọ ẹmọ́tẹ̀láyẹ olórí ẹmọ́ yapa wọn ẹmọ́ jẹ́kiri náà rí because ẹ̀rọ wọn kékeré báyìí ó lè jẹ́ pé àjẹ́mù náà jùlọ fánà rẹ̀ inú ẹ̀yìn náà ó ń ṣẹlọ́ ní ẹrú kan tí wọ́n wá kó àwọn èèyàn sábẹ́ rẹ̀ ó wá kú lẹ́ni tó ṣe wípé ó jàmbá wọn lọ́nà kan àbọ́ náà kejì kíni kíni ìdájọ́ rẹ̀ arúgbọ́gbọ́ lọ́wọ́ àléyí àti ọlọ́run ṣe kíni

lamiyajid ra'ihat aljanna kò ní gbóòórùn aljanna kò ní fàtíbù ó dọ̀ aljanna ẹ̀yìn kan falafalẹ̀ bẹ́ẹ̀ falamiyahut ha lè nọ ihe kò wá mójútó àlámọ̀ ìwọ̀n bó ti tó àti bó ti yẹ olórí kan wà táwọn èèyàn kọ̀m̀pléènì lórí ẹ̀ báyìí ẹ̀kàn sọ fún mi ní àgbáláyé kò dé orí wọ́n ti pé inú kọ̀m̀pléṣà àwọn èèyàn ń kọ̀m̀plé yẹn òótọ́ wà kí ni ìdájọ́ rẹ̀ ìtànà ti sọ ní lamiyájì rọ ìhàtàl janna kò ní gbóòrùn àjẹ́nà ẹni tí a ń káàrùn ní ààrẹ ìrẹ́ ní àkáàrùn fọ̀gẹ́sì mọ́tò tí wọ́n ń gùn fọ̀gẹ́sì àwọn aṣọ ìsẹ́nà tó ti èyí tó wà lọ́rùn wọn subhanallah fẹ́ni tí ọ̀rọ̀ ọlọ́run bá yé ẹwọ ìwáyà mi wọ́n ni wà fí ìrìwáyà tí kàlùbàtàwì ìwáyà yẹ ti muslim wà fí ìrìwáyà tí lè muslim wọ́n ni máa mi nà ní rìn yẹ́lì òmúra muslimin tó mọ́lá yẹ jàdìláhùn wà yẹ́ ń ìlàlàm yẹ́ kól máa mú àlámọ̀rí àwọn mùsùlùmí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó mọ̀lá ayé jàdìlàkó wá tẹ́ gbìyànjú láti ṣe dáadáa fún wọn wọ́yẹ́ sàúláhùn ó tẹ́ gbìyànjú láti tún àlámọ̀rí wọn ṣe àìlálámíyàn olùmọ́ àwọn ìjánà àgbójẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ táwọn ẹ̀mà wà ìjánà àdìjẹ́kọ̀ wọlé àwọn tó ń darí tí wà ṣe rà pẹ̀lú yẹn nígbà wàláàyì èyí tó wà lórí àwọn olórí yẹn lágbára ṣẹ̀dí ó lágbára gan tó àìmọ̀ká onígbàtọ̀ pé à látà abẹ́kákàtà olórí ilẹ̀ fẹ́ta wà wà bẹ́ẹ̀ látà máa gbádùn wọ́n á máa fìyà jẹ wá káàmà wò bí kiri ẹ̀ ẹ̀kọ́ fìyà kúyà fundamentally àwọn olórí tẹbátà gbogbo ẹ̀rú tán nǹkan yọ̀ kan ló súnmọ́ àkọ́kọ́ táwọn máa ní kí nìkan náà ó máa lù di fífi epo yẹ tó bá dẹ̀ lù di pé a padà wá òun náà átàdé èèyàn ní bí padà ó dẹ̀ ti ní nǹkan lọ́wọ́ but èyí tó máa bọ́ lọ́wọ́ ti yín pọ̀ ju ti wọn lọ ìfọkànbalẹ̀ bàbá àwọn kọ́ bọ́ dàrú náà ìlú máa ń fọ́ ẹbí dà àwọn ọkọ̀ ní tuntun náà ibi jẹ́ tó lọ́yọ̀ ní ibi lọ́mọ́ èyí tó rí jẹ díẹ̀ díẹ̀ láti pé ah, ọlọ́kìní ó máa rọ̀ kọ́lọ̀ tó máa rọ̀ wò ó ọ̀rọ̀ child sí islam tó jẹ́ mídíà ó ní àwọn ẹmọ́ ń fi pé ogun yẹn bí fíìmù táwọn wò ní wọ́n fi pé fíìmù ní ìdìbọn sí ní yẹn ó ti àfẹ́tì mẹ́ntálítì àwọn èèyàn tó bá sọ pé ogun ogun tó wá bí pé bí fíìmù yẹn bí fíìmù táwọn yẹn ó ní ogun wà rí bí tẹ́tì kámẹ́rà lójú ogun wà tẹ́tì kámẹ́rà ẹni tó ń wo fíìmù ẹni tó ń wákọ̀ ní ìtúlẹ̀ change aṣọ lójú ogun ó fi pé onílé kan tó bẹ́ sálọ wọ̀ orí bí a tó máa ti jà tán mọ́ wá lọ máa tó lọ ní yàrá máa lọ rẹ̀ bóyá wọ ìwọ àti yàrá gan-an collateral damage ẹ ti lọ collateral damage ọ́pù gbogbo nǹkan oríṣiríṣi tó bá ṣẹlẹ̀ gbogbo nǹkan oríṣiríṣi nínú aburú wàláhì ó yẹ ká mọ̀ dúpẹ́ fún Islam ó pàánú wa ìyẹn ló bá tó jẹ́ wípé gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan tó bá mọ ìní kọ́ọ̀lá láwùkọ́lá rọ̀sùn ìgbésẹ̀ táwọn wọ́n pẹ̀lú àwọn ní agitétọ̀ àwọn Yorùbá nation àbí kí wọ́n pè wọ́n àwọn Yorùbá nation àwọn pítíkù Yorùbá nation pítíkù people gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan tó ń ṣe a pé ìgbésẹ̀ tí a bọ̀rọ̀ takò ìgbésẹ̀ yẹn tí kọ́lá láwù kọ́lá tó bá yé torí pé ààrẹ mọ́rí kàndá nínú rẹ̀ inú àwọn kàndá tẹ́mọ̀rí lẹ́mọ̀rí àwọn èyí tó lọ́wọ́ because tó fẹ́ dálẹ̀ yẹn tó bá dálẹ̀ tán agbára ẹ̀dẹ̀ òní ká ó táwọn èèyàn mà kí ló bá táwọn èèyàn fi mà kí ní kan wà nínú ọ̀nà kan tẹ́lẹ̀ gbà tètè mú ẹ̀mí àwọn èèyàn òun ní kẹkàn jáde pé á ebi yìí ń pa wájọ́ o ìwọ́kùn sọ̀rọ̀ yẹn àbí kẹ́ bọ́ sórí mímbà rí ẹbọ́ sórí mímbà rí pé á ẹwùjú ọ̀nà wa à níná àló ni kìíní yẹn tí fún bàjẹ́ bàjẹ́ orí àwọn ẹni tètè máa nọ́ọ̀kì lágbègbè yẹn wọn àfẹ́ mọ irú èèyàn tó sọ kìíní yẹn wọ́n rí níbi ẹ̀ tó ṣe pé ó ṣe tán dúró láti gbà wọn nínú ìyà tó wà lára àwọn ó ní tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn agitators wọ̀nyí wà ńlá ẹ̀rí pé ẹni tí ò tiẹ̀ wọ́ọ̀ láti ọyẹ́dẹ̀kọ̀ mí ti lákàyè wọn wọ́n lè ṣe kí ni wọ́n rẹ̀ jùlẹ̀ wọ́n rẹ̀ jùlá ká ìwọ́n lẹ̀ ẹ wá wo just fún àti níbi kankan ẹ wo ìdábọ̀ ọ̀rọ̀ tẹ́kọ̀ọ́ tẹ́ sí ìtẹ́lẹ̀ ẹ wo ẹ̀mí àwọn èèyàn tó ti máa ṣe ra wọn lẹ́tí lóko wọ́n tó máa ẹ̀mí gbogbo àwọn kiri àwọn bàbá yẹn lọ́kọ́ jáde ẹ̀kọ́ jáde orí ẹ̀kùn akọ kìíní kan kìíní ẹn tó lógun ọ̀fẹ́ gbógun ọ̀fẹ́ jáde ẹn tó ní kìíní kan sì gidi kó jáde àgbà Yorùbá nation àtórí ẹ̀fọ̀n àtórí ewúrẹ́ àtọ́fẹ́ àtẹ̀wárí kankan wáyìí lọ́wọ́ constituted authority ọba bá pè ní pàwà àṣà àwọn olè yóò mọ̀ kankan wọ́n ọba bá pè ní pàwà tánàbí ti sọlọ̀lọ́wà àríwòsọ́lá tó fi kọ́ṣàn wa àti òláhàn wa àti òrọ̀tọ́ọ̀lù wà wúlìlà àárùn ní nǹkan ẹgbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ẹgbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu àwọn ọ̀sọ́wọ́ ni àwọn constituted authority má ṣe mistake rárá ọ̀rọ̀ wọ́n tẹ̀sí lo AK-47 lérò ní wọ́n lò ọwá dórí ọ̀rọ̀ bọ́ọ̀bù wọ́n sí lo àwọn wọ́n sí lo super tucano àbí àwọn drone oríṣiríṣi just reactor lásán lẹ́rí everybody ti scatter ìgbà tuta lọ wọ́n tó gbádùn wọ́n gbẹ́ ìkìlẹ̀ fálọ obìnrin republic wọ́n fálọ bí èkúté lọ́nsà àwọn ìfẹ́kúkalẹ̀ ń kọ́ yóò dùdà yóò bá tó tó gbogbo mùsùlùmí tí n tó ṣe bá yé tí kọ́lá láwù kọ́lá rọ̀súlù tó yé yóò mọ̀ wípé àwọn eléyìí máa dàlú wọ́n á dàlú tó ṣe wípé ẹni kálùkù tọ́lọ̀ ní kí wọ́n ti lọ fún pé واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة ọlọ́ni ẹ̀páyà àdàmúdàbò ẹ̀páyà fìtínà láti sí bá nà lẹ̀bí nà bọ́lá mú ní kùnkà tí ò ní jẹ́ tà àwọn tó sàbò sí nìkan tó wọ́n dálẹ̀ kò ní jẹ́ sí wọn nìkan mọ́ gbogbo ilẹ̀ ẹjọ́ ṣe kí ni gbogbo ilẹ̀ ẹjọ́ koríko kí a sọ pé iṣẹ́ táwọn gbé àjíbíjà ìjọba ìṣẹ́dá wọ́n bá ajá wọ́n ṣe kí níkan wọ́n yẹ kí níkan wọ́n náà ilé ìrìnṣẹ́ lànà gbogbo ẹni tí ìtọ́lọ́wọ́n bá dẹ́dà tó ń tọ́ bá yé àti tí àmọ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam tó mú wá lẹ́sìn tó bá responsibility èyí tó wà lórí wọn ṣùgbọ́n là ń kà yìí ṣùgbọ́n náà ẹ́ a ní tó wà lọ́dọ̀ tí wọn táwọn náà mójútó kò lágbára èyí tó yí wà lọ́dọ̀ tí ní tẹ́yìn mójútó àwọn àfáàjì kí wọ́n yẹ̀ gbogbo ẹ̀ iṣẹ́ rahman pẹ̀lú a máa ẹ̀ السلام عليكم ورحمة الله Thank you.